ní ìtẹ̀síwájú àlàyé wa lórí fiqhul ibadat àgbọ́yé ìjọsìn fún Allah subhanahu wa ta'ala ní ìbámu pẹ̀lú bó ṣe wà nínú alukur'an àti bó ṣe wà nínú àwọn ìtọ́lá àlàáfíà inú ọ̀rọ̀ anabi sallallahu alayhi wa sallam pẹ̀lú yọ̀ǹda Allah subhanahu wa ta'ala lálẹ́ tòní àbọ̀ sí tààtẹ̀ báàbù ẹlẹ́ẹ̀kẹsàn-án ojú ọ̀nà ẹlẹ́ẹ̀kẹsàn-án fi najasati wa kayfiyati tathiriha báàbù yìí ó fẹ́ sọ̀rọ̀ nípa àwọn ẹ̀gbin nípa àwọn ẹ̀gbin àwọn nǹkan tó jẹ́ ẹ̀gbin nínú Islam wa kayfiyati tathiriha àtàwọn ọ̀nà wo láàfin máa má ẹ̀gbin yìí ọ̀nà wo láàfin máa mára kó níbi àwọn ẹ̀gbin yẹn níbàámu pẹ̀lú alukur'an àti sunnah nabi sallallahu alayhi wa sallam afáwa ni wà fíhi masáìl àwọn àlàyé ọ̀rọ̀ ẹ̀sìn ó wà lábẹ́ báàbù yìí almasalatul ula àlàyé alákọ̀ọ́kọ́ tààrífù najásati wà náwùrùhà kí ni nǹkan tá à ń gan wà náwùrùhà àtàwọn àrùn ẹ̀gbin mélòó ní bẹ nínú ṣẹ̀ríà islam annajásatu ẹ̀gbin hiya kullu aynin amara ṣáàrí ọ̀bìtìnà bí ha òun náà ni gbogbo nǹkan tó bá ti jẹ́ pé nǹkan tí èèyàn máa rí gẹ́gẹ́ bí ẹ̀gbin gẹ́gẹ́ bí ìdọ̀tí tá a máa pé nǹkan yìí ni amara ha a pé asòfin Allah subhanahu wa ó tún pa wá láṣẹ ká jìnnà sí nǹkan yẹn ó pa wá láṣẹ pé tí nǹkan bá wà lára wa ká òun náà là á máa ń pè ní wàhíyà tá à ń sọ yìí ọ̀nà méjì ló pín sí alákọ̀ọ́kọ́ òun náà ni eléyìí ni tó jẹ́ pé ojúlówó ẹ̀gbin jẹ́ pé nǹkan ayé gángan ẹ̀gbin gángan ni ẹ̀gbin real ẹ̀gbin ni eléyìí tá a pè ní ojúlówó gángan yìí wàhíyà la tashur bihal la tashur bihal òun náà nìkan tó yẹ pé kò lè mọ́ láéláé kò sí ní tá a lè fi fọ́ tí ó fi wá mọ́ ẹ̀gbin náà ni ó máa jẹ́ lè anna aynaha najisa nítorí kò ń gángan fún rẹ̀ ẹ̀gbin ni karausil himar gẹ́gẹ́ bí ìgbẹ́ kẹ́tẹ́kẹ́tẹ́ lápèjúwe nísìnyí wàdàm àbí gẹ́gẹ́ bí ẹ̀jẹ̀ wàlbáwul àti ìtọ̀ kí ni ẹ̀ lè fi fọ ìtọ̀ nísìnyí tí ó fi mọ́ kò rọrùn kí lè yàn lè fi fọ ẹ̀jẹ̀ tí ó fi má kí lè yàn lè fi fọ ìgbẹ́ tí ó fi má gbogbo àwọn nǹkan báyìí àwọn gẹ́gẹ́ fúnra àwọn ẹ̀gbin ni wọ́n à lè fọ́ ma kò sí ní bálà ká ẹ̀mú kẹ́nìkan wá ní àwọn fẹ́ fọ ìtọ̀ má ẹ̀ títọ̀ ń wá di kí ni yóò wá di tó má bí omi kò rọrùn. ẹlẹ́ẹ̀kejì òun náà ni najasatun hukmiyya òun náà ni ẹ̀gbin tó jẹ́ pé ìdájọ́ ni ẹ̀gbin ìdájọ́ ni yàní ìdájọ́ ẹ̀sìn lórí ẹ̀ ni pé nǹkan yẹn ẹ̀gbin ni tó bá ti kúrò lára ibi tó wà yàní ẹni tó wà lára rẹ̀ yẹn yóò mọ̀ kò ní jẹ́ gbin má kò ní jẹ́ ẹlẹ́gbin má wàyí amúrun ìtìbàrí yòn yakumu bil àdọ́ eléyìí tá a pè ní nàjàdá tó hùkùmí yà yìí òun náà làwọn ẹ̀gbin tí máa wà lórí kéríkì ara wàyámúná omi ṣe hàti sọ̀la tí ó wàá kọ́dí wa tí ò ní jẹ́ kí irun wọ́ lálàáfíà tá a bá kírun gẹ́gẹ́ bí ẹni tó sórí ìsìn ẹ̀gbin bẹ lára rẹ̀ bó ṣe wà ń ẹ̀gbin ti wà láwọn oríkèéríkè àlọ́ àlá àgbà tó bá wá sálù àlá tó wá fọ àwọn eríkèéríkèé bí tẹ́nìká fọ̀ níbi àlọ́ àlá kó tó di pé ẹ̀gbìn yẹn ó kú lára rẹ̀ wa yashmalu al-hadatha al yazulu bil ikalga ib. ghaib eléyìí tá a pè lẹ́gbìn tó ní dájú ẹ̀gbìn yìí òun náà ni ó kó sínú níta pè lẹ́gbìn kékeré gẹ́gẹ́ bí kéèyàn ó yàgbẹ́ kéèyàn bá ti yàgbẹ́ nísìnyí lẹ́yìn ìgbà téèyàn bá sábà tán kò sí ní tó lè gbé ẹ̀gbìn kúrò lára yàn kéèyàn ó sálọ àlá síwájú kéèyàn ó tó kírun walhadasa al-akbaru gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ẹ̀gbin ńláńlá alladhi yazulu bil ghusli kàlìjànàbà àwọn ẹ̀gbin tó jẹ́ pé ẹ̀gbin yìí ò ní kú lára wa àfi tá a bá wẹ̀ gẹ́gẹ́ bíi jẹ́nàbà ìyẹn bá dáná jẹ́nàbà tí o bá ti wẹ̀ jẹ́nàbà kọ́dà kó fi kó fi omi dúrọ́ọ̀mù mẹ́wàá wẹ̀ kò má àyàfi kó láníyàn kó fẹ́ wẹ̀ jẹ́nàbà kó fi gbogbo ọtí ayé ìwẹ̀ kò má kó fi gbogbo tùwárí sára kò má àyàfi kó wẹ̀ jẹ́nàbà bí ṣẹ̀ríà ìsìlámù ti ní ká wẹ̀ pẹ̀lú àníyàn rẹ̀ wal الذي تزال به النجاسة an-najasa huwa al-ma' ìpìlẹ̀ nínú ṣẹ̀ríà islam tó ikú náà là á máa fi fọ ẹ̀gbin kúrò lára wa tá a máa fi gbé ẹ̀gbin kúrò lára òun náà lomi omi lèèyàn máa wá kí téèyàn fi gbẹ́gbin kúrò lára fa huwa al-aslu fi at-tathhir òun gangan ìpìlẹ̀ nínú káfíńsìkìnì kásìmára li qawlihi ta'ala nítorí pé lọ́wọ́ Allah subhanahu wa ta'ala ti báyìí pé wa yunazzilu alaykum minas sama'i ma'an ọba àlejò ọlá ní òun ó máa sọ omi kalẹ̀ fún yín òun náà ní máa sọ omi kalẹ̀ fún yín láti sánmà líyùtọ̀ yín rọkùn bí yìí láti lè bá a máa fi fọ̀ yín má pẹ̀lú omi yẹn àyà yìí òun náà ló ń túmọ̀ pé ìpìlẹ̀ nínú tá a máa fi mára tá a máa fi gbé ẹ̀gbin kò lára òun náà ní kéèyàn wá omi nígbà téèyàn bá wá rómi má òun náà ní ó sì máa bọ́ sínú nǹkan míì gẹ́gẹ́ bí àtàyàmú léyìí tá a sọ wàhíyà ala salasati aqsam ẹ̀gbin tẹ́ wá rí wọn ẹ̀gbin pín sọ́nà mẹ́ta mẹ́ta lẹ́gbin najasatun mughalladha ẹ̀gbin kan bẹ tó jẹ́ pé <clears throat> ẹ̀gbin tó lágbára gan ni ẹ̀gbin tí ṣẹ̀ríà islam tó ṣe kí ni tó sọ pé ẹ̀gbin tó le koko gan ni wàhíyà najasatul kalb wàhíyà najasatul kalb òun náà ni ẹ̀gbin ajá wàmẹ́ tawalada minhu àti ntọ́ba wà látara ajá bíi ìgbẹ́ ajá bíi ìtọ̀ ajá bíi itọ́ ẹnu ajá gbogbo orú àwọn nǹkan báyìí ẹ̀gbin ni tó jẹ́ pé ẹ̀gbin tiẹ̀ ẹ̀gbin tó lágbára gan ni nínú ṣẹ̀ríà Islam kò sí ẹ̀gbin kan tọ́lọ̀ ń pa sanabi pa wá láṣẹ ipe ká fọ ọ̀nù lẹ́ẹ̀méje ká tún wá jẹ́ kí ẹ̀pẹ̀ ó tún wà nínú ìgbà tá a fọ ká tún fi ẹ̀pẹ̀ gbó tó ju ẹ̀gbin ajá lọ eléyìí náà ló túmọ̀ pé ẹ̀gbin tó ní agbára òun náà lẹ̀gbin ajá tó dẹ̀ jẹ́ pé ajá bó ṣe wà ó nísìnyí èèwọ̀ ni nínú ṣẹ̀ríà islam mùsùlùmí ò gbọ́dọ̀ máa jájá mùsùlùmí ò gbọ́dọ̀ jájá nínú ṣẹ̀ríà islam mùsùlùmí ò gbọ́dọ̀ tájá nínú ṣẹ̀ríà islam mùsùlùmí ò gbọ́dọ̀ rajá wọ́n yé tájá wọ́n yé rajá wọ́n yé sì jẹ ajá bẹ́ẹ̀ bá ní bùkátà sí ajá látara kó fẹ́ fi dẹ́dẹ́ ìgbàlá yìí wà fún anú ṣẹ̀ríà islam pé kéèyàn ó bún yàn pé ìwọ tó ń dẹ́dẹ́ ẹnìkan náà wà fẹ́ dẹ́dẹ́ ọyá mo fún ọ anabi sallallahu alayhi wa sallam ní owó téèyàn bá tà téèyàn bá fi ibi ajá owó téèyàn bá gbà ń owó haram ni owó èèwọ̀ ni gẹ́gẹ́ bí owó téèyàn bá gbà téèyàn bá pa ń ọtí náà ni <clears throat> owó haram ni kò lẹ́tọ̀ọ́ ẹlẹ́ẹ̀kejì òun náà ni najasatun mukhaffafa òun náà ni ẹ̀gbin tó fúyẹ́ ẹ̀gbin tó jẹ́ pé òun ò le koko bíi tẹ́lẹ̀ yìí òun tún fúyẹ́ nínú àwọn ẹ̀gbin wàyí najasatu bawlil gulam alladhi lam yakul ta'am òun náà ni ẹ̀gbin ọmọ kékeré ọmọ tí ò tí ì máa jẹun ọmọ tí ò tí ì máa jẹun tó yẹ pé ń sì mú yàn lọ́wọ́ eléyìí nínú ṣẹ̀ríà Islam ẹ̀gbin tó tún fúyẹ́ ni ẹ̀gbin eléyìí ń fúyẹ́ ẹ̀rí pé àti ẹ̀gbin tó le koko tó lágbára gan àrí tó fúyẹ́ ẹ̀gbin kan wà ń bẹ tóun tún wà níwọ̀n tó wọ́n sì ó yàtọ̀ sí tó fúyẹ́ òun kò tún wá le tó ẹ̀gbin ajá òun náà náà ń pè ní najasatun mutawassita òun náà ní ẹ̀gbin tó wà láàrin méjì wa hiya baqiyatun najasat òun náà ní gbogbo ẹ̀gbin tó ṣẹ́kù gẹ́gẹ́ bí ìtọ̀ wal gha'it àti gẹ́gẹ́ bí ìgbẹ́ wal mayta àbí òkú mbete nítòkú tí ò bọ́bẹ̀ àwọn eléyìí náà ẹ̀gbin ni wọn. tába tí wàá la gbà pẹ̀lú ẹ̀gbin ọ̀nà mélòó ni àwọn ẹ̀gbin yẹn pín sí ìran ẹ̀gbin mélòó ní bẹ. masala ẹlẹ́ẹ̀kejì tó wà lábẹ́ báàbù yìí òun náà ni àlàṣíà ulẹ́tì kọ́mọ dẹ̀lílù alànàjà sásì ha àwọn nǹkan tá a rẹ́ẹ̀rí fún láti inú alukur'an àti sunna pé ẹ̀gbin ni wọ́n àwọn nǹkan tẹ́ẹ̀rí wà fún láti inú alukur'an àti láti inú sunna nabi sallallahu alayhi wa sallam pé ẹ̀gbin ni wọ́n alakọ̀kọ́ òun náà ni báwùlù àdàmì wà àdúrọ́tùhù wà kọ́ì ùhù alakọ̀kọ́ òun ni ìtọ̀ èèyàn ẹ̀gbin ni ìgbẹ́ èèyàn ẹ̀gbin ni wọ̀kọ́ ìkùhù gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ebi oúnjẹ tí yẹn bá ti jẹ sínú tó ti dérú yẹn tó tún wá padà tí bá bì í ẹ̀gbin ni nínú ṣẹ̀ríà Islam ìlà báwòlá sọ̀bí alẹ́dí làmúyàkúrò tọ́ àm àyàfi ìtọ́ ọmọ kékeré tí ò tí ì máa jẹun òun nìkan òun náà lẹ̀gbin tiẹ̀ fúyẹ́ fọyẹ̀kùtẹ́fì bìrọ̀ṣìhì ó ti ṣe ó ti tó fún yàn kéèyàn ó ṣe kéèyàn kàn wọ́n mi sí rọ́ṣìhì kéèyàn kàn wọ́n mi sí báyìí kéèyàn fomi gbàánù lálá ìsèpé yẹn fọ eléyìí ń tó yẹn láti fi gbé ìtọ̀ ọmọ kékeré tí o tí máa jẹun ọmọ tí sì ń mu yẹn tí ò tí ì oúnjẹ jẹ òun náà o <clears throat> eléyìí ẹ̀rí sahih bukhari nínú hadithu umu bintu mihsan anaha atat bibni laha sagir arábìnrin tá a pè ní umu ó gbé ọmọkùnrin rẹ̀ kékeré kan ọmọ kékeré tí ń gbé lọ́wọ́ ọwọ́ làmúyá àkùlì tọ́ám ọmọ yìí ò tí ì máa jẹun ó wá gbé bá nàbí sallallahu sallam fa ajlasahu fi hijrihi anabi sallallahu alayhi wa sallam wá gbé ọmọ yẹn anabi wá gbé sí àyà rẹ̀ báyìí anabi gbé jòkó lérí títà anabi wá anabi wá ń anabi wá gbọmọ táyà ó ní fàbálà aláṣáwò bì hí kọ́mọ ṣe tọ̀sán anábì lásọ nù. gbàtọ́ ọmọ yìí ó tọ̀sán anábì lásọ fàdá àbí mọ́ anábì kánábì bá ànábì ní ká bá wọn gbé omi ẹ bá ń bomi wá wọn àná dọ́hàhù wọn làmì yẹtìlì wù ànábì wá bomi sí ànábì wọn mi sí ànábì bomi gbàánù wọn làmì yẹtìlì wù ànábì ó sì pọ̀ ànábì ò fọ̀ kó wá ní ah, ẹ bá ń bomi kí n fi fọ̀ àbíká ànábì wá máa fọ̀ gbó ànábì ò gbó so eléyìí ibẹ̀ láti rí ẹ̀rí ní pé ọmọ kékeré tí ò bá sì máa jẹun irú tọ̀tọ̀ ọmọ yẹn bá tọ̀ sí yàrá kèsì ká nídìí ká fọwọ́ gbó nígbà tí a bá fẹ́ mọ àyè yẹn téèyàn bá ti bu omi sí téèyàn ti fọwọ́ gbọ́n so eléyìí ó ti tó ama báwo lulu gulami lẹ́dí ya akulu am ẹ wàá rí tọ́ ọmọ kékeré ọmọ tó ń ti ń jẹun ní tiẹ̀ wàkàdà báwo lulu jaari ya gẹ́gẹ́ náà ni tọ́ ọmọ kékeré lóbìnrin àtọkùnrin wà ináwó yóò salu ka báwo lulu kẹbíir eléyìí ń bẹ́yẹn sí ń fọ ẹ̀jẹ̀ ìtọ̀ àgbàlagbà náà lè yóò fọ ìtọ̀ tiwọn náà ọmọ tó ń títí ń jámàlà títí ń jẹ sẹ̀mó títí ń jẹ nǹkan míì lẹ́yìn ọ̀yàn so irú ọmọ oníṣẹ́ báyìí á fọ ìtọ̀ tiẹ̀ bá ti fọ ìtọ̀ àgbàlagbà ni so ìyàtọ̀ wà láàrin méjèèjì nù. ẹlẹ́ẹ̀kejì tá a tún lẹ́rìí fún ife ẹ̀gbin ni láti nu sunna nabi sallallahu alayhi wa sallam láti nu alukur'an òun náà ni adamul masfuh òun náà ni ẹ̀jẹ̀ tí ń sàn adamul masfuh ẹ̀jẹ̀ tí ń sàn mina alhayawaani lima akul látara ẹran tá a máa jẹ gẹ́gẹ́ bí àgbò gẹ́gẹ́ bí màálù gẹ́gẹ́ bí adìẹ gẹ́gẹ́ bí ewúrẹ́ ẹ̀jẹ̀ wọn ẹ̀jẹ̀ tí ń sàn ẹ̀gbin ni ama dàmú lẹ́dí yabukọ filaham wàlúurú àmọ́ ẹ̀jẹ̀ tó bá wá ṣẹ́kù ní níbi ẹran tẹ̀wé abá gé ẹran abá gé ẹ̀rìfẹ́ ẹran máa pọ́n ẹ̀jẹ̀ ń bẹ tó ṣẹ́kù lára rẹ̀ báwọn àwọn fìlẹ̀ uruk àbí so eléyìí wọn nínú ṣẹ̀ríà islam fa innahu tahiru eléyìí wọn nǹkan tó mọ́ ni ẹ̀jẹ̀ tó mọ́ ni ẹ̀jẹ̀ tó wà lára kò sí bá a ṣe lè ṣe táwa fa ẹ̀jẹ̀ kó lára ẹran pátápátá nígbà tá a bá pa ẹran tán tí wàá ní sẹ́yìn tó tá a bá gé ẹran náà tán kò wàá ní sẹ́yìn kan lára rẹ̀ mọ́ ẹ̀rí pé bẹ́ẹ̀ bá sun ẹran nù tán nìsín bẹ́ẹ̀ bá sin sin sin sin bẹ́ẹ̀ bá tún gbé kalẹ̀ tó bá tún pẹ́ díẹ̀ nìsín ẹ̀rí pé ó tún máa pọ́n díẹ̀ díẹ̀ so kò wọ́n lè wọ́n fi ṣe wàhálà tí ó máa jẹ́ tó eléyìí ẹ̀gbin lèèyàn jẹ nínú ara rẹ̀ nítorí ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala sọ pé awdaman masfuhan nígbà tí ń sọ̀rọ̀ àwọn nǹkan tó jẹ́ ẹ̀gbin tọ́lọ́wọ́n bá àlejò ọlá ṣẹlẹ̀ wọ̀ fún wa tó lá àgbọ̀dọ̀ débẹ̀ àgbọ̀dọ̀ jẹ́ ọwa ni awdaman masfuhan àbí ẹ̀jẹ̀ tí ń sàn eléyìí ẹ̀gbin náà ni wa huwa alladhi yuhraqu wa yansab òun náà ni ẹ̀jẹ̀ tí bá ń sàn tí sì tàbá dà tí ó lè máa sàn gẹ̀rẹ́gẹ̀rẹ́ irú ẹ̀jẹ̀ báyìí nísìnyí ẹ̀jẹ̀ tó jẹ́ èèwọ̀ ni kátó máa láwọn ẹlòmíràn tó wà láwọn máa mú ẹ̀jẹ̀ tó eléyìí ìdí ó tó burú jáì téèyàn máa mú ẹ̀jẹ̀ èèyàn abẹ́jẹ̀ ẹran abẹ́jẹ̀ nǹkan míì àrọ́ọ̀mù ni ẹ̀gbin òun náà nìkan tí èèyàn mú sínú ara ẹni. ẹlẹ́ẹ̀kẹta inú nǹkan tá a tún lẹ́rìí fún ipe ẹ̀gbin ni òun náà ni báwùlù wà rọ́ọ̀sù kulli hayawan gẹ́rì màkúlì láhàm tàlhírì wàlfàr òun náà ni ìtọ̀ àtìgbẹ́ àwọn ẹran táyé bá jẹ ẹran tí sẹ̀rí àbá ní ká má máa jẹ wọn àtìtọ̀ wọn àtìgbẹ́ wọn ẹ̀gbin náà làwọn náà gẹ́gẹ́ bíi kíni kàlẹ́hẹ́rù gẹ́gẹ́ bíi mùsù ìgbẹ́ mùsù ẹ̀gbin ni wàlfàr àti èkúté ìgbẹ́ èkúté ẹ̀gbin ni àmọ́gbẹ́ ewúrẹ́ ìgbẹ́ àgbò ìgbẹ́ àgùntàn ìgbẹ́ màlúù ìgbẹ́ adìẹ àtàwọn àtọ́ àwọn kata adákọ̀ yìí àti rànkúmí gbogbo àwọn eléyìí ìtọ̀ wọn èyí sẹ́gbin o ìgbẹ́ wọn náà èyí sẹ́gbin ìtọ̀ wọn èyí sẹ́gbin èyí sẹ́gbin àdìgbẹ́ wọn. èyàn lè òórùn rẹ lè má òórùn rẹ lè ní kíkẹ́ ní bùkátà sí kékeré yóò fọ́ ọ̀nù àmọ́ bẹ́ẹ̀ yẹn bá kírun bí tọ́ ẹran bá ń bẹ lára àyàn kò sí nǹkan tó ṣe èyàn ní irun àbí gbẹ ẹran ẹ àbí ni ah, wọ́n sì ní gbẹ adìẹ kò sí ti ń bẹ́ẹ̀ ìgbẹ́ adìẹ máa jẹ ìgbẹ́ rẹ̀ náà bó ṣe wà oníṣìn nǹkan tí ó má ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ràkúnmí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni màálù gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà làgbò kódà inú àwọn sọ àwọn nǹkan tá a sọ yìí ìmí ìwà tá a máa fi ṣe ìwòsàn tí ó sì takò ṣẹ̀dá Islam gẹ́gẹ́ bí tọ́ ràkúnmí lápèjúwe gẹ́gẹ́ bí tọ́ màálù irú àwọn nǹkan báwọn oníṣẹ́ máa fi ṣe ìwòsàn fẹ́ni tó bá mọ̀ nípa rẹ̀ ìwòsàn ara kìí sógun dán o kìí sógun ẹbọ ìwòsàn ara bóyá bíi lápèjúwe nísìnyí ogun ilẹ̀ tútù ogun jẹ̀díjẹ̀dí ogun ara gbígbóná ogun kọ́ ogun bà ogun typhoid gbogbo àwọn kan báyìí nìsín ẹni tó bá mú ogun eléyìí níbàámu pẹ̀lú lànà nàbì sallallahu alaihi wasallam kí o sì nǹkan ìwọ ńbẹ o sì nǹkan tó burú ńbẹ so àwọn àmọ́ fi ṣe wòsàn. ẹlẹ́ẹ̀kẹrin nínú àwọn ẹ̀gbin tá a rẹ́ni fún láti inú ṣẹ̀ríà Islam òun náà ni alimẹ́yìta òun náà ni òkú mbete wàhíyàmà máa ta hàtìfà àǹfìhì bìngẹ́rì dàkàtì ń ṣàrẹ̀ ìyá òun náà ní nǹkan tó kú fún rẹ̀ ní tó kú fún rẹ̀ tí èsì pé yẹn dùn níbàámu pẹ̀lú bí sẹ̀rí àti ní dùn nǹkan eléyìí òun náà ní nǹkan tá à ń pè a bá tó ti kú eléyìí òun ò sì jẹ ti dòkú ni àgbo ni ewúrẹ́ ni tẹ́lẹ̀mí wàá wò pé ah, ẹ̀jọ́ sì kò pẹ́ tó kú ní yìí du du du eléyìí òkú ni ọ̀nà tí sẹ̀rí àgbà ní ká fi du òun náà láti kíni òun náà láti fi du kìí ṣe pé wà á tún bẹ́ orí ẹ̀ kéèyàn wá bẹ́ orí ẹran ẹ̀ máa ti bẹ́ orí ẹran sẹ̀rí òní kéèyàn ó bẹ́ orí ẹran ó ní kéèyàn ó du ni ẹ̀ du lọ́bẹ̀ ni èyí ó sì gé wájú rẹ̀ ìsàn tó wà lọ́tún àtàkóso báyìí méjì kéèyàn ó gé àti àlùkò ọkàn rẹ̀ kéèyàn gé tí bá ti gé èyàn du ẹran nu èyí ó sì ṣe bísímiláì síwájú kéèyàn tó du ẹran so eléyìí òun ni ọ̀nà tí sẹ̀rí àfi ní ká gbà ká du ẹran àmọ́ ẹran eléyìí ní ìsìnkú ti di haram èyàn ò lè jẹ má ẹ ẹnu máa nǹkan téèyàn tó lè wúlò fún yàn lára ẹran tó kúkú rẹ òun náà ní kéèyàn yọ awọ rẹ téèyàn bá yọ awọ rẹ tó lọ lè pọ́n awọ rẹ tí wọ́n fa tán ṣe ẹ̀gbin òun ti mánu èyàn lè fi ṣe bàtà èyàn lè fi ṣe awọ èyàn lè fi ṣe bẹ́ẹ̀lìtì èyàn lè fi ṣe àwọn nǹkan tó máa ń fi awọ ẹran ṣe tó pé hadith wa látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam pé anabi rí ẹran kan tó kú kalẹ̀ anabi ni ẹsẹ̀ tó wá ju ẹran kalẹ̀ báyìí wọ́n wá ní à òkú ń bété ni anabi wọ́n lè yọ awọ rẹ tí bá yọ awọ rẹ wọ́n sì lọ lè fa awọ rẹ lọ lè awọ rẹ ẹni ti báyìí wọ́n fi sàǹfààní yóò wúlò fún wa èyí kí wọ́n fi ṣe bàǹdírí o àbí kí wọ́n fi ṣe lù kí wọ́n máa lù ara o eléyìí àwọn nǹkan tí ò lẹ́tọ̀ọ́ nù ni ká fi ṣe bàtà ká fi ṣe báàgì ká fi ṣe bẹ́ẹ̀lì àtàwọn nǹkan míì tí máa fi tó wúlò tó sàǹfààní tó bẹ́sìn mu tí máa fi àwọ̀ ṣe. naam wa aya one forty five ó ní illa an yakuna mayta ó ní Allah subhanahu wa ta'ala ó ṣe nǹkan léèwọ̀ fún wa nínú àwọn nǹkan tó dá fún wa illa an yakuna mayta àyàfi tó bá ṣe kíni tó bá jẹ́ òkú mbété tó bá jẹ́ nǹkan tó kú fún rẹ̀ àmọ́ jẹ́ lóòótọ́ tá a bá dù àmọ́ tí wàá kú fún rẹ̀ tó àlè ṣe kíni àlè jẹ́ o wa yustasna min dhalika maytatu samak ṣẹ̀ríà ìsìlámù wa yọ kò sẹ̀ nídìí káwá là mẹ́ja afẹ́ du ata ló du ẹja yìí tí wọ́n ṣe fi sílẹ̀ kan tó du kò sí ìyàgàtó kàn wá pẹ̀lú eléyìí òkú ń betí ẹja ṣẹlẹ̀ ìsìlámù gbà wọn láyìíká jẹ àyàfi èyí tó bá jẹ́ kó ti pẹ́ bẹ́ẹ̀ wọn náà ti wá rí pé ń rún àbótí ra wọn náà mọ̀ pé yóò kó nira bọ́ báwọn àfi yóò nìkan àmọ́ òdodo bẹ́ẹ̀ tó kú òsì fresh mú òkú lọ́lẹ̀ jẹ́ kò ní ìdíkẹ́ ọ̀sẹ̀ ẹ̀dùn wàlìjàrọ̀ àtàwọn tata àtàwọn nǹkan tó bá jẹ́ bí nǹkan bíi tata bí àwọn ilé sunsu táwọn ọmọ kékeré máa jẹun táwọn náà máa jẹun bí wà kékeré àbáwọn nǹkan míì bí rẹ̀ ẹsẹ̀ báwọn ní sìn so ògbóró àwọn nǹkan báwọn ó lẹ́tọ̀ọ́ nínú ṣẹ̀dá Islam kò ní ìdíkàlẹ̀ sọ pé abẹ́ wa bá ṣe fẹ́ jù tó tá a bá ti bá a tó kú síbẹ̀ náà tí ó ti pé ó ti bàjẹ́ èèyàn lè jẹ́ wà nafsalahu sa ìlà àtàwọn nǹkan míì tí ò bá ní kíni àwọn èyí tí ò lẹ́jẹ̀ ti ń sàn ẹ̀jẹ̀ kò lẹ́jẹ̀ ti ń sàn fa innaha tahira àwọn eléyìí nǹkan tó máa ni wá nínú ṣẹ̀dá Islam so gẹ́gẹ́ bí àwọn mọ̀nímọ̀ ní bí àwọn kan báwọn oníṣìí so ó lẹ́tọ̀ nínú ṣẹ̀ríà Islam so tí ìbá ti kó bàjẹ́ àbí tó ti pé ìnira kan wà ń bẹ̀ kí ó kó bá wa. ẹlẹ́ẹ̀karùn-ún nínú àwọn kan tẹ́lẹ̀ wà nínú ṣẹ̀ríà Islam ipe ẹ̀gbin ni òun náà ni alimadiyu alimadiyu kí ni táà pè ní alimadiyu òun náà ni wàhùwà máàun abiyad raqiqun lazb yakhruju inda almulaabati aw tadakkulil jima la bi wàlá dab wàlá ya'qubuhu omi tá ń pè ní tá ń pè ní alimadiyu omi kan omi kan tó funfun omi yìí ó funfun omi náà fẹ́ ó fẹ́lẹ́ ètò omi tó ki yakhruju inda al omi yẹn máa ń jáde lára nígbà téèyàn bá ṣeré pẹ̀lú obìnrin ni omi yẹn máa ń jáde lára aw tadhakkuru al-jima' àbẹ́lómi tó bá tẹ̀ wá ronú tó bá rántí tó ẹ̀ lájọṣepọ̀ nǹkan yẹn lè wá sọ́kàn rẹ̀ kó wá jẹ́ pé irú omi tá à ń sọ yìí yóò wá jáde lára rẹ̀ láàbì ṣáhàwátì wàlà àdàf eléyìí jíjáde omi yìí kèé bá a dùn jáde kèé ní fílì àdùn kankan téèyàn máa fílì látàgbà tómi yẹn bá ń jáde wàlà àdàf omi yìí èsì dá gọ̀rọ̀gọ̀rọ̀gọ̀rọ̀ kèé rọ̀ṣì jáde nígbà tí máa ń jáde lára wàlà àyà àkúbùhù kùtù tómi bá sì jáde tán àwọn yẹn ti tọ́ tómi yẹn bá sì jáde tán kì í rẹ̀yàn nígbà tómi yẹn bá jáde tán kó wá rẹ̀yàn wẹ́ rárá so omi yìí òun náà là ń pè ní alimadi òun náà là ń pè ní alimadi omi yìí ẹ̀gbin náà lòun náà nínú ṣẹ̀ríà Islam wàrúbámà láyà ṣùṣùbí khurujihi kọ́lá àgbà mi wà èèyàn lè mọ́ fura àgbà tó jáde èèyàn ní mọ̀gbà tó jáde èèyàn kàn rí pé á ah, kí ló tutù lára mi so eléyìí òun náà là ń pè ní alimadi yìí wàhùwà najisun ẹ̀gbin lòun náà لقوله لقوله صلى الله عليه وسلم في حديث علي بن أبي طالب nítorí ọ̀rọ̀ anabi sallallahu alayhi wa sallam níbi hadith ali bin abi talib tá anabi sọ fún pé tawadda wagsil dakarok anabi sallallahu alayhi wa sallam ní kò àlọ́ aláàdì kan náà ló ní ìdíkò ṣe tí romi bá jáde lára rẹ̀ kò o sì tún ní ìdíkò ṣe kí ni kò fọ àzákàrí rẹ̀ kò fọ nǹkan ọmọkùnrin rẹ̀ ibi tó ti jáde fọ́ tó bá ti fọ́ kò sàlọ́lá torí pé ali ní kálọ̀ lébè lọ́wọ́ anabi sallallahu alayhi wa sallam ipe nǹkan yìí máa sábà jáde lára àwọn pèsè ìmọ̀ àwẹ̀ bí ìmọ̀ àwẹ̀ náà ni nígbà tí ilé ìbá ti ṣẹlẹ̀ níbi hadith yẹn ali ní ojú ń tì wọn láti béèrè lọ́wọ́ ànábì nítorí pé àná àwọn làǹnábì sallallahu alayhi wa sallam ànábì ni bàbá ìyàwó rẹ̀ fatima radiyallahu anha ó wá rán kanú àwọn sàbí ànábì sallallahu alayhi wa sallam ó ní kó lọ lè béèrè ó bá àwọn béèrè béèrè yìí lọ́wọ́ ànábì sallallahu alayhi wa sallam òun ló wá béèrè lọ́wọ́ ànábì ànábì wa sàlàyé wípé kó níbi so wàlámù yóò máa rú fihi bilgusli tàfi fan wọ̀rọ̀fà ní haraj ṣẹ̀dá ìsìlámù wá sí kínní òkú àwọn aláṣẹ ká sẹ̀ tún máa lọ lè wẹ̀wẹ̀ ìwẹ̀ kan nígbà tómi ẹ bá jáde lára wa láti lè bá a láti lè bá a sí ní fúfú yẹ fún wa láti mìíràn bá a kó nira bá wa lẹ́yìn mímọ yẹn ṣókòlè ti rọ́ọ̀zù mí nìhu nítorí pé ruomi tá sọ yìí nísìn ní máa nira kan kéèyàn sọ́ra fún mi yẹ kó má jáde lára ẹ̀ pàpà jùlọ fọkùnrin ọkùnrin mi ìfẹ́ tó wá ti fọ́kàn ìyàwó rẹ̀ lára báyìí omi náà ó jáde ọkùnrin míì bá tó bá ro nǹkan míì lọ́kàn báyìí omi yẹn ó jáde káwá ní gbogbo àtìrò lẹ́yìn bá tẹ̀lẹ̀ báyìí nísìnyí gbogbo ẹ̀ náà lè máa gbómi tí ó máa lọ léwẹ̀ so sẹ̀ríà Islam ó ṣe é ní fúfú yẹ fún wa ipe irú eléyìí hun kò ní ìdíkẹ́ ọ̀sẹ̀ máa lọ léwẹ̀ ní gbogbo ìgbà. ẹlẹ́ẹ̀kẹfà nínú àwọn nǹkan tá a fún Islam pé ẹ̀gbin ni òun náà ni àlùwádìyù ni àlùmọ́sìyù nínú àwọn omi tí máa jáde lára ẹlẹ́ẹ̀kejì òun náà ni kí takhruju ba'da al-bawl òun náà ní omi funfun òun náà máa ń funfun ni sakhil amóhun máa ń ki yakhruju ba'da al-bawl lẹ́yìn gbà téèyàn bá tọ̀ tán ni máa jáde eléyìí máa jáde lára ọkùnrin lẹ́yìn gbà téèyàn bá tọ̀ tán so yóò yàtọ̀ sítọ̀ yóò funfun bí omi rèké yóò wá ki irú eléyìí òun náà ń pè ní kíni òun náà ń pè ní al-madhiyu yakhruju ba'da ẹ̀yìn tọ̀ ẹnitẹ́lẹ̀ ìbá wa kàn la àbí tó bá ṣẹlẹ̀ sí ẹnu máa kó fọ nǹkan ọmọkùnrin rẹ̀ lásán ni wọ̀yẹ̀tà wà dọ̀ kó sì sàlọ̀ àlá kó tó àlọ́ àlá ṣe wàlá yẹ gbìtẹ́sì kò ní ìdìbò sẹ̀ tún wẹ̀ èèyàn kì í wẹ̀ jẹ́nàbà sí léyìn ẹlẹ́ẹ̀keje <clears throat> nínú àwọn nǹkan tó tún jẹ́ gbin tá a rẹ́ẹ̀rí fún nínú ṣẹ̀ríà Islam òun náà ni dámùl haid òun náà ni ẹ̀jẹ̀ nǹkan oṣù ẹ̀jẹ̀ haidọ̀ tí máa jáde lára obìnrin lẹ́sọ̀ọ̀sù eléyìí ẹ̀gbin náà lòun náà tó jẹ́ pé tó bá jáde lára obìnrin ẹ̀gbin ni àbí kómi yóò mára kó níbẹ̀ kàmá fi hadith asma binti abibak radiyallahu anhuma kẹ́ẹ́ bó ti wà nínú hadithu asma ọmọ abubakar radiyallahu anhu qalat ó sọ báyìí pé ja'at imra'atun ila nabi sallallahu alayhi wa sallam ó ní obìnrin kan ó wá bá nabi sallallahu alayhi wa sallam níjọ́ kan faqalat ó wá sọ bá nabi pé ihdana yusibu sawbaha min damil ó láwọn míì ń bẹ́nu wa ẹlòmíì ń bẹ́nu wa tó jẹ́ pé ẹ̀jẹ̀ haidọ̀ yìí ìmọ̀ yí lásọ ìmọ̀ débi asọ rẹ̀ kayfa tasna kí ni ó ṣe nígbà tó bá tẹ̀lẹ̀ sí i qal tahussuhu thumma takrusuhu bil ma' thumma tandahuhu thumma tusalli fihi anabi sallallahu alayhi wa sallam anabi ní nǹkan tí ó ṣe ni pé ibi tẹ́jẹ̀ ń wà yóò kọ́kọ́ ha kó mbẹ́ yóò fi nǹkan kan yóò fi ha ẹ̀jẹ̀ yẹn yóò fi há kò níbi ẹ níbẹ̀ yóò sẹ̀ wá bu omi sí i yóò wá wọ́n mi sí i yóò fomi sí kíni yóò fomi fọ́ nù tó má sòsọ́lì fi lẹ́yìn ìgbà yẹn yóò sẹ̀ wá fi aṣọ yẹn yóò wá fi kírun so títí tí a òórùn yẹn yóò há pẹ̀lú èékánná títí kíni tí erí pa nǹkan yẹn tí ó fi kú mbẹ́ tó bá ti wá pọ̀ tán yàtí tí erí pa yẹn bá ti kú mbẹ́ tán àwọn nǹkan tó bá wà mbẹ́ bóyá bíi aṣọ wáìtì lẹ̀ jẹun ṣe sí nìsín àwa rí i pé bẹ́ẹ̀ tó dá sáwọn ibi tó kù kò sí nǹkan kan tó ṣe mọ́ báwọn lẹ́yìn ìgbà téèyàn bá ti ha ẹ̀jẹ̀ gẹ́gẹ́ kó ń bẹ́ẹ̀ téèyàn sì bomi sí inú so ní tó bá kù lára rẹ̀ tó bá jẹ́ pé ó wá yàtọ̀ síbi ara yòókù mi tí ó kàn lẹ́yìn ìgbà bá fọ̀ tán eléyìí wọn kò nira báyàn so anabi sallallahu alayhi wa sallam anabi ní bẹ́ẹ̀ yóò ti pọ̀ ọ́nù bẹ́ẹ̀ yóò ti kíni bẹ́ẹ̀ yóò ti máa kírun pẹ̀lú aṣọ yẹ so eléyìí òun náà ni àwọn nǹkan méje tí ààrẹ rí fún wa wípé ẹ̀gbin ni wọ́n nínú ṣẹ̀ríà Islam tí wọ́n sì gbọ́dọ̀ mọ́ra kúrò níbẹ̀ nígbàkigbà tí irú àwọn ẹ̀gbìn yìí tó bá ṣẹlẹ̀ síyàn pẹ̀lú ọ̀dà Allah subhanahu wa ta'ala tó bá dijọ́ mẹ́jọ á sọ̀rọ̀ nípa ọ̀nà wo lèèyàn máa wá gbà mára kó níbi àwọn ẹ̀gbìn gbogbo àwọn ẹ̀gbìn tá a kà síwájú fúnra wa yìí nìsín ó tún ní ọ̀nà tí ṣẹ̀ríà ìsìláàmù ní ká fi gbé e kó lára tó jẹ́ pé ọ̀nà yẹn náà la gbọ́dọ̀ tọ̀ tá a bá tọ̀ ọ̀nà so ẹ̀gbìn yẹn sì wà lára àyàn kọ́là kéèyàn máa wẹ̀ ní gbogbo gbà kọ́là kéèyàn máa wẹ̀ ní jojúmọ́ tí ò bá ẹ̀gbin wọn ò ní kó lára rẹ̀ ẹlẹ́gbin náà ni ó máa jẹ́ so eléyìí òun náà la sọ̀rọ̀ nípa ẹ̀ tó bá di ìjọ mẹ́jọ nígbẹ̀yìn ni pẹ̀lú ní àkíyèsí a rí i pé nígbà tá a ka àwọn nǹkan méjèèjì tá a kà yìí tí ẹ̀rí wà fúnnu ṣẹ̀ríà Islam fẹ́ gbin ni a rí i pé a ka alimaniyu sí òun náà ni tá à ń pè ní àtọ̀ òun náà ni nǹkan tí ì máa dọ́ma so eléyìí kèé sẹ̀gbin ní ti tiẹ̀ nínú ṣẹ̀ríà Islam kèé sẹ̀gbin kọ́dà Aisha radiyallahu anha ó ní àtọ̀tẹ́ rí òun tó bá gan máa sọ ànábì sallallahu alaihi wasallam olóhùn máa ha báyìí tó máa ha kó bẹ́ẹ̀ tó ti gbanú ànábì ó sì fi kírun yóò sì tẹ̀ nídìí pé ó fọ̀ ọ́nù so eléyìí kèé sẹ̀gbìn so èyàn kà máa ń ṣe kíni èyàn máa ń fọ̀ nítorí pé èyàn nífẹ̀ẹ́ bí bígbà kíkún bí kíkún yìnyín la ní sìnkìn wá fọ̀ ẹ̀rí pé kún méjì sẹ̀gbìn ẹ̀sìn bá òun gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni òun náà ṣe rí èyàn kà nídìí pé yóò sìn inú ni látara pé kíni torí pé a bani yóò ṣe ẹgbin ohun tí máa dọ́ ọmọ nu kò sì gbọdọ̀ jẹ́ gbin tó bá jẹ́ pé ẹgbin ní dọ́ ma ajẹ́ pé gbogbo yẹn ní oṣù kínní ajẹ́ pé àtàrà ẹgbin náà ni kálukú ti dìde òun náà láti wù ní ẹ abẹ́ Allah subhanahu wa ta'ala kó ń sàtì àlékún àgbóyè sẹ̀rẹ̀ fún wa kó fẹsẹ̀ wá wa sallam ala wa sallallahu ala nabiyyina muhammad wa ala alihi wa sahbihi wa sallam. wa alaykum salaam wa rahmatulah. Ṣékìní? Naam. Naam. Naam. Ah, ìbéèrè tí wọ́n béèrè òun náà nípa nípa ẹ̀sìn ìpè ṣé ìgbàláyè wà fún wa nínú ṣẹ̀ríà Islam ipe kí èèyàn máa jẹ ẹ̀sìn nínú ṣẹ̀ríà Islam ẹ̀sìn ó wà nínú ẹran tí ṣẹ̀ríà Islam gbà wá láyè ipe èèyàn lè jẹ gẹ́gẹ́ bí ó ṣe wà nínú àwọn àhàdìdà nàbí sallallahu alayhi wa sallam tí ó lálàáfíà látọ̀dọ̀ ànábì sallallahu alayhi wa sallam ipe ànábì sallallahu alayhi wa sallam ó ṣe lẹ́tọ̀ọ́ fún àwọn sọ̀hábà ridwanullahi alayhim ìpè èèyàn lè máa jẹ ẹran ẹ̀sìn so hadith yẹn ó wà nínú sọ̀yọ́ Bukhari ó wà nínú àwọn tíra ahadith míì náà látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam inú hadith tó wà ní sọ̀yọ́ Bukhari òun náà ni hadith Asma qalat ó ní naharna farsan naharna farsan ala ahdi rasulillahi sallallahu alayhi wa sallam fa akalna ó ní apá ẹ̀sìn kan nígbà ayé anabi sallallahu alayhi wa sallam asma ó láwọn du ẹ̀sìn kan nígbà ayé anabi sallallahu alayhi wa sallam fa akalna àtijẹ ó nígbà ayé anabi sallallahu alayhi wa sallam ó túmọ̀ pé anabi ṣe kíni anabi ń bẹ láyé ń gbà yẹn anabi ti mà sí àìwá kọ̀ fún wa pé ká má jẹun ó túmọ̀ pé kíni ó túmọ̀ pé lẹ́tọ̀ọ́ nínú ṣẹ̀ríà ìsìlámù ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni hadithu jabir bin abdullah radiyallahu anhu nínú sahih bukhari bákan náà ó ní naha nabi sallallahu alayhi wa sallam yawma khaybar an luhumil alhumur ó ní nígbà ogun nígbà khaybar lásìkò ogun kan ní nígbà yá nabi sallallahu alayhi wa sallam ó ní lásìkò lọ́dún yẹn ó lá nabi sallallahu alayhi wa sallam ó ṣe é léwọ̀ pé kéèyàn má máa jẹ kẹ́tẹ́kẹ́tẹ́ anabi sọ kẹ́tẹ́kẹ́tẹ́ di haram ó ní kéèyàn má jẹ pé haram ni warakhasa fi luhumil khayl anabi wa ṣe kini anabi wa ṣe lẹ́tọ̀ ó ṣe ní ó fún wa ó ṣe fúfú yẹ fún wa ó fún wa ní yọ̀ǹda pé èèyàn ma èèyàn lè máa jẹ kini èèyàn lè máa jẹ ẹran ẹṣin ẹṣin báwọn nìsín sògẹ́ nípa kẹ́tẹ́kẹ́tẹ́ yìí tá a wá sọ yìí nìsín yàní àtúndí hadith mi tó jẹ́ pé anabi sallallahu alayhi wa sallam èyí tá anabi kọ́ òun náà ní kẹ́tẹ́kẹ́tẹ́ al kẹ́tẹ́kẹ́tẹ́ ilé wọn là anabi kọ́ fún wa tọ́ba yẹ kẹ́tẹ́kẹ́tẹ́ ẹnu gbóni yàní eléyìí ń lẹ́tọ̀ fún yàn kéèyàn jẹ sọ hadith wà nínú sọ Bukhari tó fẹsẹ̀ rin lẹ̀ ipe ẹ̀sìn yẹn lè máa jẹ so lóòótọ́ ìyapẹ́ inú wa ń bẹ lọ́dọ̀ àwọn olùmọ̀ nípa ọ̀rọ̀ ẹ̀sìn pé ẹ̀sìn yẹn lè máa jẹ so kò sí tó fa ìyapẹ́ inú tó tayọ pé àyà kan bẹ́ẹ̀ nú al kí ọba àlekí alásọ pé wàlùkáyìlà wàlùbígáàlà wàlùhàmírọ̀ lìtẹ́rìkàbùhà wàzínà wàyàkùlùkùmàlà tààlàmùn ọba àlekí ọlá ní wàlùkáyìlà ẹṣin walbigala ìbáka sanpe ní zebra walhamiro àti kẹ́tẹ́kẹ́tẹ́ literkabuha wọ́n wà fún kẹ́ ẹ máa gùn wọ́n ni wazina wọ́n sì wà fún tẹ́ ẹ máa fi wọ́n ṣọ̀ṣọ́ wàyà kọlùkù máa la ta'lamun ọba àdìgbò láti máa lọ́wọ́ padà dá àwọn nǹkan mìíràn tẹ́ẹ̀tì kínní tẹ́ẹ̀tì mà so ibẹ̀ yẹn làwọn olùmọ̀mí ti yọ pé àyà yìí ó gbé wá ni pé èèyàn máa ń gùn wọ́n yẹn máa fi ń ni bọ̀tà àwọn olùmọ̀ nípa tẹ̀sí wọ́n ṣàlàyé pé aya yìí nítorí kó sọ fún wa pé yẹn máa ń gùn wó òtúmọ̀ pé yẹn jẹ́ ó sọ nítorí wọ́pọ̀ nu téèyàn máa ń lò wọ́n fún ni nítorí wọ́pọ̀ náà ni pé yẹn máa ń gùn wọ́n òun náà ló wọ́pọ̀ fún ebi yẹn máa ń gun àkúnmí náà ẹtì báyìí ní ẹsìn máa ń jẹ so àmọ́ pàtàkì tẹ̀ tí wọ́n á rí àdìtà anábì sallallahu alaihi wasallam tànàbì ti yọ so kéèyàn máa jẹ kí sukùn lásán ló wà fún èèyàn lè pa kéèyàn ó jẹ ẹ̀rí pé títí máa lẹ́ran la dáadáa kọ́lọ́ fẹ́ lẹ́ran ju màlúù lọ ẹlòmíì wàá bọ́ ó bọ́ ẹsẹ̀ yóò wá yó bákán ẹsẹ̀ bá wọn kò ju kúkú náà lọ wọ́n bá wọ́n bá rí wọ́n bá rẹ̀ tí máa ń kú lọ nísìnyí wọ́n yà fílẹ̀ kó kú náà ni wọ́n wá wọ́ wọ́n wá lọ sún àbí kan lọ lè rí malẹ̀ so eléyìí ìgbàláyé wà fún akéèyàn ó jẹ wallahu ta'ala naam ìgbẹ́ rẹ̀ náà ẹsẹ̀ bá ìgbẹ́ rẹ̀ kìí sẹ̀gbìn ìgbẹ́ ẹ̀sìn kìí sẹ̀gbìn torí pé ó wà nù gbogbo tó bá ti gbà wá láyè ká jẹ nínú ṣẹ̀ríà Islam ìgbẹ́ wọn yìí sẹ̀gbìn ẹranko téèyàn bá jẹ òun náà nígbẹ́ wọn máa ń segin ni òun ni máa jẹ́gbìn nínú ṣẹ̀ríà Islam naam. naam wọ́n ní ṣé ọmọ ènìyàn ìpè ṣé ẹ̀gbin lè yàn téèyàn bá pé òkú bete òkú èèyàn pé ṣé ẹ̀gbin ni ṣé ẹ̀rí wà fún un látọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam kò sí ẹ̀rí fún un pé èèyàn ìpè èèyàn ẹ̀gbin lè yàn ẹ̀ ti bá wọn nítorí pé kéèyàn ò lẹ́gbin la ó yàtọ̀ sí kéèyàn ò jẹ́ ẹ̀gbin ẹ̀ ti bá wọn nísìnyí èèyàn lè ní jẹ́nàbà lánìí tí ó lẹ́gbin lánàá tó bá ti wẹ̀ ẹ̀gbìn yẹn kú mbẹ́ kì í ṣe ẹ̀gbìn ma so bi khilafi àwọn kan tó bá jẹ́ najasatun àìníyà tó yẹ pé òun gangan lẹ̀ gbin fúnra rẹ̀ ẹ́ so gẹ́gẹ́ bí àwọn sọ àbáwọn kan tá sọ yẹn nísìn so mùsùlùmí yìí sẹ̀gbìn ẹ̀sìn bá ó lè lẹ́gbìn la kó wẹ̀ kú mbẹ́ so alamisalaam Allah subhanahu wa ta'ala ó ní innamal mushrikuna najas ó ní ládùúgbò àwọn ẹlẹ́bọ tẹ́ wọn àwọn kèfèrí nígbà tí àwọn tó bá gba islam anabi oníkà lọ sí kínní kán lọ lè wẹ ẹ̀gbin kúfúrú tí ń bẹ lára wọn anabi sallallahu alayhi wa sallam yóò wá sọ fún mi pé ẹ lọ lè wẹ ẹ̀gbin kúfúrú tí ń bẹ lára yín yẹn anabi oníkà lọ lè wẹ dànù so eléyìí ó túmọ̀ pé àwọn tó bá jẹ́ kèfèrí àbẹ́lẹ́bọ nìkan àwọn náà lẹ́bọ ní ẹ̀gbin àmọ́ mùsùlùmí mùsùlùmí yìí ti ẹ̀gbin o wọ́n yìí ti ṣe kíni wọ́n yìí ti dọ̀tí àyàfi ẹni tó bá ní ilá tó bá sì ti wẹ̀ ẹ́ ó ti kó lára rẹ̀ nu bẹ́ẹ̀ bí tó ní látọ̀dọ̀ anábì sallallahu alayhi wa sallam naam. subhanaka allahumma wa bihamdik ashhadu la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.